أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله أبي أبوكم ألون أبي ألون باركوبا وشيائكم كاتب جفرنا لو محمد صلى الله تعالى عليه وسلم آية في جي أني أنسي عليين لونين صلاة الأحزاب قوله تعالى وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما àdéhùn tí májẹ̀mú tọ́lọ́wọ́n bá tó bá àwọn ànábí ọlọ́wọ́n bá ṣe dídákọ̀ àwọn márùn-ún tá a dárúkọ yìí láwọn tá a dárúkọ nínú àyà yìí ó jẹ́ ìdá wọn lọ́lá ìpàtàkì wọn púpọ̀ torí àwọn nǹkan tó tún rọ̀ mọ́ wọn nípa ìtì nípa fífúnni ní tírà nípa ṣẹ̀ríyà tó yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run òun làwọn olùmọ̀ sọ nípa dídákọ̀ àbí ṣíṣe àdáyanrí àwọn tọ́lọ̀ dáyanrí bíi tó tẹ̀jẹ́ wípé wọ́n ń bẹ nínú gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ti kọ́kọ́ sọ nínú ìbẹ̀rẹ̀ àyà orí àkọ́dúnná nínú nàbì yìí gbólóhùn yẹn ti kó gba àwọn ànábì ọlọ́run sínú gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe wípé olódodo ni gbogbo wọn wọ́n sì rọ̀ láti bí sí ọlọ́run wọ́n sì jẹ́ lájẹpé àwọn ẹni tó ní nǹkan ṣe pẹ̀lú àjíṣẹ́ ọlọ́run ẹ̀sà ní látọ̀dọ̀ ọlọ́run níjẹ́ ọ̀kan nínú àwọn ááyà tọ́lọ́run fi ń jẹ́ ká mọ̀ pé àwọn ànábì ọlọ́run wọ́n pegedé wọ́n jí sí ọlọ́run ọmọ ádámà ó kù sí ọwọ́ àwọn a wà láyé wọn ọ̀kan nínú àwọn ááyà yẹn lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n máa ń àbùkù ọlọ́run jẹ́ pé ó dọ̀rẹ̀ fún ọ láti lọ kí wọ́n ti ara wọn kọlu ìbínú ọlọ́run bá sọ̀fánà wàtàrálẹ́ ìta lè fi kan èèyàn tí kìí tànàbí ọlọ́run ní ẹ̀sùn ní ìwà àbúrú wọ́n sì fi ń kà wọ́n ànábì ọlọ́run níbo ni wọ́n á fẹ́ dúró sí pẹ̀lú àyàtà kàyé àbí àwọn àyà tó jọ bẹ́ẹ̀ náà kọ́ra ń kẹ́rì ọlọ́run ní òun dárúkọ òun ṣe àwọn òjíṣẹ́ àwọn ànábì àtàwọn òjíṣẹ́ òun bẹ́ẹ̀ lèyẹ́sàlá tọ́ọ̀lì kí ní àṣíjìkì yìí nítorí wípé lèyẹ́sàlá àmbìyà an tàbílégì nínú rìsàlá ìlà kọ́mìnì ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ̀nù ọlọ́run lóun ó bi àwọn ànábì òun àlíhìnú sàlátù ọ̀sálàm an tàbílégì nínú rìsàlá ìlà kọ́mìnì nípa bí wọ́n ti ṣe jíṣẹ́ fáwọn ìjọ wọn tá wọn sí tó sì jẹ́ wípé Allah subhanahu wa ta'ala tó rán wọn ti mọ̀ ó mọ̀ jù wọ́n lọ ìfi òdodo rinlẹ̀ ní ìdí ènìyàn máa jẹ́ ليسأل الصادقين عن صدقهم nínú ìtumọ̀ rẹ̀ pé ìtanijú wà ìtani tó wà ń bẹ̀rẹ̀ pé tá a bá bi àwọn ànábì léèrè tó bá jẹ́ pé a bi wọ́n léèrè ọ̀kẹ́ ìfàmọ́ tó wà táwa ni ẹni tí ó kù káàdìdì nígbà tó lọ́n bá torí ìbéèrè tó dàbí pé àkànṣọ fẹ́rẹ́ yìí ìbéèrè tó jẹ́ pé bí ò bá ní àbọ̀ rẹ ìparun ní ó gbẹ̀yìn tí ò bá ní àbọ̀ rẹ nítọ́lọ́wọ́n bá ti mọ̀ tó tún wá lọ́wọ́n ó Eh, ẹni tí ìwà tọ̀ náà lé ọlọ́run tó sì wà lójú ọ̀nà yìí ní báàbí àwòlà nínú rẹ̀ ìyá sàdára ìyá àmà àjábàhùn bí ọmọ mú nínú ẹ̀ náà ni pé ọlọ́run fún bí àwọn ànábí ọlọ́run léèrè nípa báwọn àjọ wọn ti ti dá wọn lóhùn sí ìdáyà kan máa bẹ́ẹ̀ ní sátò bá fáwọn يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب Ọlọ́run ni ọ̀hún ya àwọn ànábì jọ bí ó mọ̀ ẹ̀jì ya lọ́rọ̀ ya náà Fàyàkùn mọ́lá òjìbìtì báwo ni wọ́n fi ṣe jẹ́ yín sí. Ọ̀tọ̀ ni béèrè iṣẹ́ táwọn ànábí ọlọ́run jẹ́, ọ̀tọ̀ ni béèrè báwọn táàrá wọn sí ti ṣe jẹ́ wọn sí, torí àwọn náà ó tún ní ànímọ̀ nípa rẹ̀. Ìrìnàkà ẹ̀rẹ́ta aláàmù ìlú. Gbogbo ọlọ́ọ̀bà lálámọ̀ tán, ọ̀nà bí mélòó kan ni ànímọ̀ pa rẹ̀ ló lè bá wá nínú túnmọ̀. Àkọ́kọ́ ni wípé àwọn ànábí ọlọ́run sí lórí ilẹ̀ mú. nìyẹn. Ìyárí tó ń parí tó bí pé ìrìnàkà ẹ̀rẹ́ta aláàmù ìlú. Alámọ̀ tán ni wọ́n lọ́n. Ìgbà táwọn ń bẹ pẹ̀lú wọn gan àwọn ànábì ò mọ ọkàn kan ní tí wọ́n jẹ́ pé ìwọ̀nba bí wọ́n ti jẹ́ pé ìbọn mìíràn ti jẹ́ pé mọ iná làwọn ànábì ọlọ́run bá mọ̀ okùn tó kù ń bẹ nínú ọkàn nígbà táwọn ànábì ọlọ́run bẹ láyé gan á ń bèèrè ìgbà tí wọ́n ti wà sí láyé mọ́ ọlọ́run bá ní ọba alámọ̀ kan tí ó lè ṣèdájọ́ yẹn kódà nínú nígbà tọ́lọ́run bèèrè sọmọ Mariam alayhi salam à ń tàkóńtàlè náà وإذ قال الله يا عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وعيسى مريم ìwọ ló sọ fáwọn tá a rán ọ sí ipe ẹ mú èmi Ọ̀rẹ́ tó lẹ ṣàárẹ́. Ọlọ́run ọlọ́run bá mi ọtóbi ọgbọ̀ngbọ̀n. Máa yẹ kúrú ní an akúrà máa lẹ́ìsà níbi ṣàpọ̀. Ọlọ́run bá mi ọmọ wípé ní إن كنت قلته فقد علمته Ìjẹ́bì mọ̀ wípé níbi tọ́lọ́wọ́ bí àwọn ànábì léèrè, ọlọ́run fẹ́ fi kí gbogbo ẹni tí ó ọlọ́mọdé àpanu, kí gbogbo ẹni tí ó parun lè nà fún tó sí parun ni. Ìyá ìsọ́rọ̀ ní sọ́rọ̀ mi ìyá ìyàmì ayé àmbàyíná, ìyá ìkàmì kẹni tó bá sì là tó jèrè kó lè mọ̀ kó ní sáfẹ́ ìní gbólóhùn ẹbá tó gbólóhùn ẹbá tó ta. ìrìnkún tó kùrù tó hù fàkọ́dẹ̀ àníhùn. aláàbìnrin sọ àwọn mọ́lẹ́mù alìsàlám ó ní kún tó kùrù

ما قلت لهم إلا ما أمرتني به Èmi ò fún tó nǹkan fún ẹ̀wọ́ ẹlẹ́gbà mi, ilé àmà àmẹ́ta lè rí nítọ́ pàmílà tẹ́kì sọ fún ọdún mo wí. A ní ìrúdú lọ́ha ọ̀bí wà rọ́gbà. Èyí tó ti pàmílà tẹ́ náà lè rọ́bí wà rọ̀gbà وكنت عليهم شهيدا ما دمت فيهم bí àyà Quran ṣe ń jẹ́ tàbírò fún àyà Quran ni Quran ó mọ̀ túra mu láì jẹ́ pé èèyàn gangan tí ń ṣe tàbírò sí kọ́mẹ́ǹtì àyà ètò ń tú ìta kàlọ́lẹ̀ kan káàtó wà lórí ẹni tó blazar ó ní oníkẹ́yìn وكنت عليهم شهيدا ما دمت فيهم النبي الله عليه وسلم قال وكنت عليهم شهيدا mo sì ń bẹ mo sì mo lè jẹ́rìí mo lè mọ fún mọ́tí mo lè tó ń pa wọn mọ́ẹ́dùn tù fi nígbà tí mo wà láàrin wọn tí mo ń tẹ̀lé. فلما توفيتني كنت أنت الرقيب عليهم. wọ́n lẹ́yìn ìgbà tí o tí ìsí láàrin wọn mọ́ ìwọ náà bá ní kí ni. Ìwọ ló kù tó mọ̀ wọ́n. Ìwọ lọ bá tọ́ sí lè jẹ́rìí gbogbo nǹkan tó jẹ́ ètò nínú àtìta. Àníbọ̀ tọ́lọ́tọ̀ àlèwọ̀sọ́là ṣé kò máa mo fi nǹkan méje lẹ́kùn yìí tó bá jẹ́ pé méjèèjì lẹ́ bá gbanú mọ́ ìní tàpámtúnáwó tàmátàkùn bí i mọ́ láǹtàwé lò bá àbí tó bá jẹ́ pé méjèèjì lẹ́ bá mú ẹ̀ lè sọnù ẹ̀ lè fi ìgbésẹ̀ gbé ẹ̀ lè yípadà báyìí dá oní kitab Allah wa sunnati òun náà al àti súnà mi sórí ẹ̀ lọ́mọ adámọ̀ wà lónìí sórí ẹ̀ lọ́mọ adámọ̀ wà báyìí lónìí ara wípé ńgbà táwọn níbi ọlọ́run bá sí mọ́ ẹ̀sìn ó máa dínkù ẹ̀sìn ó máa dínkù nígbà tí áyà tó kányìn sọ̀kalẹ̀ àbí nígbà tí áyà àlèyọ́mọ àti mọ́tò lákùn dínà fún tó sọ̀kalẹ̀ fánàmì ti wà ní hajj sallallahu ta'ala alaihi wa àwọn sàhábà radiyallahu ta'ala ní ọ̀pọ̀ jàǹtẹ̀rẹ̀ wọn ni wọ́n dunnú pé lónìí tá a sọ̀rọ̀ rẹ̀ yìí o lákòókò náà ti hajj lọ́wọ́ àti mọ́tò láti dínà fún ẹ̀sìn yìí ti pé wà á tún tọ́ àríwá ní ìmọ̀jú mo sì kẹ́yìn dúdú àmì kẹ́ ọ̀rọ̀ bí ètò lákùn àbí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ètò lákùn ìsìlámù dínà ẹ̀sìn ìsìlámù ní wọn jẹ́ ẹ̀sìn yìí tẹ́tì lójú rí ọlọ́run àmọ́ mọ́rùn àtọ́rọ̀ bí ọlọ́ọ̀tà rẹ̀ ọ̀hún banújẹ́ wọ́n ní èsì jẹ́ bàbá Ayà tó sọ̀kalẹ̀ iná, ó ní ayà tó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ nínú sí náà rùn banú létí. Ó ní torí pé ìmáàmù àkọ́ ìlà àtàmọ̀ àmúhùn bàdà náà. Tí nǹkan bá ti pé torí tó pé òun ìdíra àfikún mọ́, ó kú kí nǹkan yẹn máa dínkù. Ìtí ń bà mí ló jẹ́ nìyẹn. Títà náà bí ọlọ́run ọ̀bá ti sílẹ̀ àríwá mọ́ bóòlá sì ti rí tẹ́sì orí aláọ̀tàlá ilé ìjọba ló sì wà tẹ̀lẹ̀ ìjìrà 1444 láwàá yìí tó àmọ́ gbèdé ti kan táyọ̀ kò kásẹ̀ ńlẹ̀ àfọlọ́run àfọlọ́run ọ̀tá alámìkà lónìí ẹwà gbogbo tí ìhàtí mùsùlùmí kọ sí ìsìlámù lónìí ara àwọn ìtumọ̀ àwọn aráyà gáǹkà yìí ó nìyẹn nínú ìtumọ̀ rẹ̀ ìyẹ́sàdà àbíyà àríyìn mùsàlámù ní wàfá ìlúmi sáàkì lẹ́bi àfábàbò àlérí o náà ni bíbèrè tọ́lọ́wọ́n béèrè nípa àdéhùn àti ìtẹ́wọ́gbà tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run náà wà ń tẹ́ àti dìde ọlọ́run àti ìrìnàmọ́ ilé àwọn ànábì ọlọ́run kò sẹ́nì kan nú wọn tó kéwọ́ kúrú tó tẹ̀sí nípa ní sí ọlọ́run torí ẹ̀ látorí ẹni tí wọ́n fanú wọn

ìtọ́lọ̀ ń gbé kọ́ wọn lọ́rùn sáńpẹ̀ ní mìíta wọ́n fi wọn mú wọn gẹ́gẹ́ lọ́lọ́run bá ti fẹ́ lọ́lọ́run bá ti gbà fún wọn débẹ̀. bákan náà lè yẹ́sà àfùwá àṣọ àbíkọ̀ àmì olóòbí lópin ìtọ̀ فلا نسألن الأخبايين الذين أرسل إليهم فلا نسألن الذين أرسل إليهم ولا ألن المرسلين آية مثلية فلنسألن الذين أرسل إليهم أنا وفي عن أبي عن أبي عن تسليه ولنسألن المرسلين أبي عن أبي nínú àyà mi fi ilé wà á dálé káàkiri iná àdábáyìn àlè ìmọ̀ ẹ̀wà rẹ̀ gbogbo tó bá kọ́kọ́ lọ́hùn-ún tí à ń pè ní kékeré ẹni tó pọ̀tọ̀ ọlọ́run tó borí ọlọ́run tó bo ìkẹ́ rẹ̀ nípa àtẹ̀sìn àti nípa gbogbo ohun tí ó jẹ́ ìkẹ́ ọlọ́run kódà ọlọ́run bá fún yàn láyé ó ní òun lòún gbọ́n kì í sọlọ́run òun lòún gbọ́n nínú ìwà kékeré ni ìborí ọlọ́run bá mọ́lẹ̀ nínú ẹ̀ ló wà ọlọ́run ní wàá dà lè káàkiri àdáàbá àlè ìmọ̀ ìyàtìyẹlẹ́tẹ̀lérò on parlait de ta langue يا الذين آمنوا يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا يا أيها الذين آمنوا أين بغوا اذكروا نعمة الله عليكم ẹ̀rántí ìkẹtọ́dọ̀ ọba tó ṣẹlẹ̀ lórí kí ni kẹ́nà ìdíjá ìdùnnúdú fa àrùkọ́rin àrí ìlú ìhà nígbà táwọn ọmọ ogun kan tí wọ́n wá bá yín láti gbógun tì yín tàà wá rán atẹ́gùn sí wọn láti dà wọ́n rísàrísà láti lu ìwọ́n lògbòlògbò wàjú ní dànù lámsàrọ̀ ha àtàwọn ọmọ ogun tẹ́yìn òfojú rí tán jábẹ̀mí nílẹ̀ ẹ̀lọ ọlọ́run tí wọ́n ń jà wọn lógun wàkánà lọ́ọ̀bì mẹ́rin ta àmàdó nà bá sí rọ ọlọ́run bá rí iṣẹ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn. ááyà yìí láti dùkú adé yìí ááyà kẹsàn-án sọ́tìlá rà ibẹ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ sóra ìgbẹ̀ǹta àti tọ́ni àhàzà sóra jẹ́mọ̀ hìlù àwọn àláyànà àwọn àwọn tí wọ́n gbogbo ọ̀nà táwọn kòkòrò nígbà ja ìlílógún láyé lónìí wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni o wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni gbogbo kòkòrò pátápátá gbogbo òṣèṣì wọn àti wá wọn nínú àyà kan bóyá sọ́tò ilẹ̀ bóyá sọ́tò mọ́ríàm ọ̀kálọ́kọ̀ ìbárè ọ̀kọ́lẹ́kọ̀ àdó àwọn sọ̀lá àtà òtítàbà òṣèṣà wà àwọn kan bẹ lẹ́yìn àwọn kan jẹ́ ẹ̀yìn ọlọ́run láwọn dé ní wọ́n ní àwọn kọ̀ọ̀kọ̀ ọlọ́run ẹ má bá wọn sọ̀rọ̀ ọlọ́run àwọn táàwí ọlẹ́fún àdọ́rùn sọ̀lá wọ́n rásọ̀lá aláre pọ̀tọ́lá òṣà wà gbogbo tí wọ́n náà ní òdá ni wọ́n múgùn wọ́n ti nílànà ó túnmọ̀ sí pé gbígbógun tàwọn ànábì ọlọ́run lónìí gbogbo gbogbo mùsùlùmí tí ń bẹ láyé lónìí náà àwọn kan ni wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ bàbá wọn irú ẹ̀ níbi tí adé yìí ta fẹ́ máa mẹ́nu báyìí èyí ló sì fa sóra ìta sọ́rí sọ́tò làtà sóra àwọn tí wọ́n dìjọ ọ̀tẹ̀ ogun lórí ànábì sallallahu alaihi àtàwọn sàhábà rẹ̀ àwọn ọ̀rọ̀ yìí pèlè lóṣòdì àwọn júù àwọn tí wọ́n wá wo tó tẹ̀lé إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم إذ جاءوكم من فوقكم àwọn ọmọ ogun tá a lóye wọ́n wá bá yín látòkè látòkè láti àgbá òkè èsì pé láti sánmà àwọn olùmọ̀ ní àwọn ní bànúkòrè lọ wà ní asfala ní kú àwọn náà àwọn ọ̀kan fún wọn láti sàlẹ̀ wọ́n láwọn ní gàtfáàmù èsì mo fi lọ ẹbá ń kárí àmìlẹ̀ wà ìjà mùkún fáwọ́tíkún wà ní ẹ̀fàlà mùkún àwọn àtúrà àwọn tòkè wọ́n wá àwọn tìtàlẹ̀ wọ́n wá wà ìgbà kọtí ní abẹ́kọ́rù wà bẹ́lẹ̀ kọtí ìrúbù ìṣànájì ó láìsí torí ogun yìí gan kìí pógun gan wáyé àgbàláyé níwọ̀n bá láì ìmúra sílẹ̀ ogun yẹn gan ó fẹ́ yọ ẹ̀mí kò lára náà وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا Oríṣiríṣi nǹkan lẹ̀ ń lò ní tẹ́lẹ̀ gàdé tí ìṣòro tó bá ọkàn tó dàmú bá ìrìdé oríṣiríṣi nǹkan lẹ̀ ń lò pàtàkì lónà ááyà yìí àwọn júù àwọn ni wọ́n kóra jọ ní gbogbo ẹ̀ka àti tí wà tí wọ́n wá bá wọn kúrèjì mọ́kà fáwọn ọ̀gá ọ̀gá àwọn tó gbóhùn tànẹ́bì tọ́lọ́lọ́wọ́ tọ́lá nílùú mọ́kà náà ní kúrèjì tí wọ́n wá ń fi ẹ̀bùn oríṣiríṣi ẹ̀bùn bàtà àwọn kan yé lọ́wọ́ wípé so ele la lè pè ní nato kọ́nà pé tako ọmọ ogun nato àwọn náà àwọn torí àwọn tó ń ti bẹ́ẹ̀ láyé lónìí náà láti jẹ ìjàmbá lórí àwọn èèyàn àwọn náà kàtàn wọ́n ka ìtàn wọ́n pé nítawọn bàbá àwọn ṣe ń gbà yẹn ó yẹ kí ó tẹ̀lé pé ọlọ́run jẹ́ kí wọ́n borí ó yẹ káwọn náà lè rí rú láti yẹn káwọn náà da ogun ìjà wọn wá múra wọn lóní ẹbílẹ́bí onílé-jilé níranníran yahudu koreyi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní iye ọ̀nà táwọn yahudu náà tún sí ọtún ké síra wọn fádàjó lè mọ̀kọ̀tẹ́lá fi àrọ̀sùn sọ̀lọ́lọ́rọ̀ àlùsọ́lá nígbà tán dé mọ́kà dáwọ̀ orí àhábọ̀rọ̀ tó lè láì sọ̀lọ́lọ́rọ̀ àlùsọ́lá ìtí wọ́n fi lọ́wọ́ náà ní pé ẹjá ti ń fi òṣòlùbọ̀ sọ̀lọ́lọ́rọ̀ àlùsọ́lá wọ̀wọ̀ àdúrùn bí àkúfì bẹ̀rún ni mẹ́rin tẹ́lẹ̀bà ìlàdáyì wọ́n lẹ́ni tó bá jẹ́ pé ìdáwọn wíì tí wọ́n ń sọ báwọn òkun wọn tó láyé onímọ̀ òfin gan kódà tó ń bá tẹ̀wá kú sógun yìí ẹ̀bùn yóò kéré ọmọ ọmọ máa jẹ́ lọ àwọn kan ṣe bẹ́ẹ̀ láyé dùn pé tó ń bá tẹ̀ gba tí wọ́n fi ń lọ wọn tó ń bá kú ọmọ ọmọ máa jẹ́ lọ. fa àjẹ́ àwọn àwọn ahùn mọ́kà ìlàdáyì àwọn ará mọ́kà àwọn kòrèjì محمد بن عبد الله رسول الله صلى الله عليه وسلم ثم خرج اليهود المذكورون إلى غفان وصل بعض àwọn ìran tá ń pè ní gafan fọ̀dẹ̀ àwọn ohun ìlà ní ìzàrí báwọn kan ti ń dà láwọn kan náà tún dìde pé ẹjá tó pè àwọn alágbájá náà mọ́ra ẹjá tó pè wọn àwọn náà jagunjagun ni wọn fa àjàbóhùn gbogbo àwọn tí wọ́n ń pè fẹ́ ẹjá gbogbo sí gbogbo wọn ni wọ́n ń dáhùn ànábì ti wà ní mọ̀dínà o sọ̀lọ́lọ́wọ́ tààrà sọ́lá tí ẹmọ tó lórí kójìṣẹ́ ọlọ́run tó ṣe é lẹ́yìn wá àgbà náà bó àkọ́kọ́ ní àti wọ́n ti ogun bá ogun ó ti kọjá wọ́n sá wà lórí wípé rẹ̀ yẹn sáà ní ìsìlámù lónìí tó yẹ gbogbo àwọn táwọn àwọn ọmọ táwọn tá à ń dákọ̀ ìbí nínú àdìsọ́kàn gbogbo wọn ni wọ́n fẹ́ rí wa láyé náà wàláì irú àdìsọ́kàn táwọn ẹni tí ń kóra àjọ láti jagun àzáàbù yìí ń bẹ lọ́kàn àwọn ọmọ tí wọ́n fi fáyé táyé òfin kan àyàfi ẹni tí wọ́n lè sọ fi ọwọ́ ẹ̀rẹ̀ mọ́rẹ̀ ẹnu mùsùlùmí mùsùlùmí tó dún dédé nílé ìwòsàn pọ́blẹ́mù àwọn olùkọ́ wa kan ní ẹjẹ́ ìsọ fún yín onílá oníṣẹ́ ẹ̀bá ní àti ọkàn tí ìrìn àbíyí sí lọ́run dáadáa kí gbogbo nǹkan mímọ́ gbọ́ wò tó yẹ pé ìwọ kan wò pé i'm just a muslim àjọ ọkàn tí láwọn ò kọ́ ìwà rẹ̀ ò kọ́ ẹ̀sìn rẹ̀ ò kọ́ ó ní àwọn èèyàn yẹn ti gbà pé ìyàjọ ọ̀rẹ́ dídọ̀ ọ̀hún sí ọ̀gá àtàrí sọ́mọ́ wa nínú nínú lábẹ́ yàrá àtàwé àwọn ó nítorí pé áàrùn láì láì wà lónà bí àmà ìlìṣù bólùkọ́ wá fi sọ nìyẹn wọn ò wọ́n rí pa pé owó láwà ní wọ̀lá bí àgbà àtìkù wọn ò sì wọ́n rí pa pé ọwọ́ àbáyà bóyá lóbìnrin a ó lè hàkùn àdúrógbò ẹni tó kan dáyà ìdá àpàdé máa ọba sọ fíjì onímọ̀ fi jù wà ìyìn ọba fọwọ́ sí ọkàn ó fọwọ́ sí igbá àyà oníṣẹ́bá ti bá nǹkan ọlọ́run ti ti bí jẹ. eléyìí lọ́kàn oníláyè wà lónà bí àmà yìí kù lábí rẹ̀ ha wàlábì àgbà láti kù òsì tó kàn kọ́ ìyẹn ọba wọn lẹ́wọ̀n ní òní ṣe ń wà wọn lé ara ara ẹni káàdì ọkàn sáàmù bá ń lọ́kàn wọn àti fẹ́ ríro ẹgbẹ́ láyé wọ̀lá ìfáyé òkúta ìdí nìyẹn tó jẹ́ pé ìgbógun sí ọ̀rọ̀ tó lò lọ ìtọ́lọ́wọ́ àríwọ̀ sọ́dà ṣáǹkà ìpín sáwàdà ṣebí nígbà tí yẹn jáde níbi mákà ni wọ́n ti bí mákà ni wọ́n ti bí bàbá rẹ̀ mákà wọ́n ti bí bàbá bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá ń fi ànájú sọ̀lọ́lọ́wọ́ àríwọ̀ sọ́lá ìgbé bàbá àti bàbá bàbá àti bàbá bàbá ẹ̀ sì fi lọ́dà ọwá fi mọ́kàlẹ̀ yàtọ̀ sí kó fi mọ́kàlẹ̀ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lówó olówó olówó olólá pàtàkì ní mọ́kà wọ́n fi pẹ̀lú rẹ̀. wọ́n fi fi dúkà ìdí wọ́n gbẹ́sẹ̀ lẹ́yìn náà wọ́n yẹ kó ti tó wọn ṣùgbọ́n tí wọ́n dúró náà ní tí wọ́n dúró ní tí wọ́n dúró lé lórí náà ní àní ààrẹ yẹn náà ni láì ní fọ̀rọ̀ wọ́n wá ń kí síra wọn wọ́n fúnra wọn lẹ́bùn wọ́n kí síra wọn wàkọ́rọ̀ yẹn ti kúrẹ́ kúrẹ́ sí ti mọ́kà àwọn náà jáde yàfóòdù ń àbúsùfìyàn àbúsùfìyàn náà sì fi nù ìmí jọ́nà lọ kò sí ìgbà sílámù ọlọ́run padà jáde sùfìyàn lọ ìtọ́jú ọlọ́ọ̀tà láyìn wàkọ́rọ̀ yẹn ti lọ sàn àwọn gàfán àwọn náà jáde wọ́n yẹ olórí wọn wọ́n yẹ kọmandán wọ́n yẹ gbogbo àwọn tí wọ́n yẹ tẹ́lẹ̀ jagunjagun fàlámù bèjìmọ́ ìdí pé àwọn òbí ti di ti bàtà yọ̀nà tí wọ́n kóra jọ làhàwọ́lẹ̀ wà làkúwọ́tẹ̀ ìlàdìlá wà kóró jì ní àti pé wọ́n tẹ̀lé jáde náà wọ́n ti ń bọ̀ àmọ̀ nínà ṣáwàrú àpá ṣáwàrú àpá òjíṣẹ́ ọlọ́run bá ó bá pe àwọn sàhábà rẹ̀ fún mọ̀ràn ìmọ̀ràn tí ó gbà wọ́n nípa pé olórí bá wà ó gbọ́dọ̀ mọ́ gbà mọ̀ràn ó wà kó wọn jọ ìkó wọn jọ tó kó wọn jọ báwo ni ká ti ṣètò láwọn ọmọ ogun báwo ni ká ti pàdé wọn tóró ti dọ̀nà rẹ̀ torí wọ́n ti jáde ṣáwàrọ̀ àtàbà fa àṣáwàrọ̀ àrí salmanu alhafiz fanda salmanu ní ẹjá gbẹ́kọ̀tọ̀ yìí wí ipò madina ìdílé ìwọ̀n láti tún ọ̀rọ̀ ìsọ nígbà tá